Donc. Monsieur, à la caméra.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 díìmù náà yìí. ó pọ̀ ó pọ̀ kí náà ṣì bá a ṣì ní kò sí bẹ́ẹ̀ náà. this tẹ kọ sí lójú òjẹ kìíní ràn. Ọ̀rẹ́ bá Start there, Thank you. Yeah, yeah, yeah. 하나 보자. 마 마시려면 이렇게 되지. Considérez. talaji ba wọlé. o sùn ètí dé mú bàbá sùn ètí. talaji bá dé ìlú bá ṣe yìí kò rẹ̀. yí ṣe ìbọn. please. Thank you. Yeah.